بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم إن بعد الظن إثم ولا تجسسوا ولا تجسسوا ولا يغتب بعدكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم يا أيها الناس إنا خلقناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير إن الحمد لله نحمده سبحانه وتعالى نستغفره ونتوب إليه ونؤمن به به إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين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 ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرسل فقط الله الحمد لله رابطين ó ti ayé àti gbogbo ohun tí ó wà nínú ayé. Fàkùnà wọ́n ti máa àtàkàrà bùkà ṣàkìrà ọ̀hún. Ọba tó yá sí pé ìpín tó tọ́ sí ní kálukú láyé ìránṣẹ́ tó kó wa wá. Fàkùnà àdìmọ́ àtàkàrà bùkà ṣàkìrà ọ̀hún kò wá sẹ́ni kan láyé tọ́lọ́wọ́n bá fún ní gbogbo nǹkan kan á fún láwọn kan á ṣe àwọn míì lé wọ̀ fún. bákan náà ọ̀gbìn máa àbá tàbí ọ̀gbìn ká ṣàtìrán. afẹ́lẹ́ mi lówó afúnlálàáfíà kò ní tì mọ̀ fún. وقد عجم آتاك وربك شاكرا afẹ́lẹ̀ ló ló wá fún lálàáfí afúnímọ̀ kò ní fọmọkùn. pápádà àdìmọ̀ àtàtà ọ̀pọ̀gàgà àbìrà ọ̀hún. akọ́mẹ́tẹ̀ta yìí fẹ́lẹ̀ omi nígbà míì kò wá sọ̀rọ̀ eré láyé ń ṣẹ́kù gbogbo ọ̀rọ̀ rẹ̀ látòkè délẹ̀ ẹ̀jẹ̀ ríbi kan tẹ̀ ti fẹ́ kọ́mẹ́ǹtì. Fọ́kàn náà òbí náà àtàkà ọ̀bùn bàjá àdìrà. Ó lè jẹ́ pé àgbẹ̀rẹ̀ ti ṣe àtó ìyàwó rẹ̀ yìí náà ní pọ́blẹ̀mù. Fọ́kàn náà òbí náà àtàkà ọ̀bùn bàjá àdìrà. Àgbẹ̀rẹ̀ ti sọmọ́lú wà bí tó àìrò ọkọ̀ olówó lọ ní yìí. Fọ́kàn náà òbí náà àtàkàrọ̀ búkà ṣàdé àrùn. Irú ọmọ olólọ́wọ́ fi ṣàdánwò fún lágbájá yìí. Bàbá wà lẹ́bí nínú ẹ̀kọ́ ìrìhì àtọ̀ ọ̀gá. Bàbá wà lẹ́bí nínú ẹ̀kọ́ ìrìhì àtọ̀ ọ̀gá. Torí ẹ̀, ìwọ dúpẹ́ fọ́lọ̀ lórí ibi tó bá ti bára rẹ̀ nínú ayé. Fọ́lọ̀ ń ṣe fún ẹ ń dùn mọ́ ẹni nínú ilé náà ni kò máa papọ̀ kò máa fi tó sọ́kọ́ kàrọ̀ bùkà ṣàkìrà lórí àwọn míì tó kù tí ò tẹ́ lọ́rùn nínú àwọn tí ń ṣẹlẹ̀ sí láyé. bákanná àbínà àtàkàrọ̀ bùkà ṣàkìrà. ó wá yá yọ ọkàn kó ní ìtẹ́lọ́rùn. ṣàkìrà. torípé nìkan ní nǹkan tán láyé o. ṣàkìrà. kò mọ wá dúkọ́ fọlọ́. pàbó àlẹ́bí mi ní sọ́yìnrì bí àkọ́kà tí ẹ bá ń dúpẹ́ fọ́lọ́run lóore ìtẹ́lọ́rùn ló máa ń di ọpẹ́ àìnítẹ́lọ́rùn ló máa ń di complain àtúntò kòkòrò fún ẹ̀sán tó máa tọrọ sí tọrọ sí tọrọ sí ẹ wá bèrè sí ẹgbẹ̀rẹ̀ ló fi ń dúpẹ́ àsìkò tó fi ń dúpẹ́ kéré sásìkò tó fi ń tọrọ àlékún àṣírí ọpẹ́ dẹ̀rẹ́ èèyàn tó ń tọrọ àlékún náà lórí ìdí ẹ̀yẹ́já yáyọ̀ ọkàn ẹja nítẹ́lọ́rùn ká dúpẹ́ sí wa ẹgbẹ̀gbẹ̀rún èèyàn ń wò wá bí kí wọ́n dàbí àwa ìgbésọ̀ náà àwọn èèyàn ń wò wá bí káwọn náà tó wa ìwọ náà máa ń lọ́gàrọ ẹlòmíì ìwọ máa tún wà àwọn tọ́lọ́run bá ní kí wọ́n máa wò wọ́n náà pọ̀ ọlọ́run wọlé tún ní kejì àwọn ilé ìlọ wọlé tún ní kejì ilé náà lọ òdúpẹ́ tèmi ọ̀ السلام عليكم وعلى الله وصحبه محمد صلى الله عليه وسلم حكم النبي على الإنسان مهتد بالذنبين أفعل عن النبي صلى الله عليه وسلم حكم النبي على الإنسان مهتد كل أسنين أفعل عن النبي صلى الله عليه وسلم وحب محابه نوض وبرهان ذلك أفعل عن صحابه عليه وسلم máa ń fà fún ni láyé. Ṣùgbọ́n àbáàdùnmí ló àkúrà lọ. Ìnífẹ̀ àwọn sọ̀hábà yìí náà ni tí wọ́n fẹ́rẹ́ gẹ́lẹ́ jù lọ. Fáwọn tọ́lọ̀ ọba gbé tó lẹ́gbà tó ti gbà náà dìde. Àwọn tọ́lọ̀ ọba ní kó jíṣẹ́ fún àwọn ẹni àkọ́kọ́ aṣíwájú ni wọ́n ọ̀gá wa. Wọ́n ní olè kan lè kí n fa sáhùn mọ́. Orí ànábì báyìí sọ̀làsọ́lá wọ́n tẹ̀lé jáde ọba lójú ogun wọ́n dúró sí sọ̀tún sòrò ó gbọ́nà wọ́n pàtọ́wọ́ wọn tì wọ́n pàfẹ́nu wọn tì Gbogbo bí tó bá ti fún wọn lọ náà ni wọ́n tẹ̀lé lọ. Ah, àwọn ẹni wọ̀nyí, wọ́n dúró ti kú pọ̀. Fábúlì bá bí ìdìdá náà ti wárí bí wá ní. Ọlọ́pàá tọ́nà fún ara rẹ̀ náà ti ròyìn wọn. Fábúlì bá ìdìdá náà ti wárí bí wá ní. Ọlọ́pàá ṣàdéhùn pé àlìjánà ló máa fi tẹ̀sán fún wọn. Ọlọ́njọ́ ṣe ní àjọ àdínà lọ́mọ àlùjànnà ọ̀hún jáde láwọn aṣíwájú wa yìí àwọn ẹ̀dá sí wa yìí níṣàn sọ̀hábà yìí ọlọ́jà tẹ̀lé àwọn náà pẹ̀lú àlejò wa àlùjànnà jẹ́ fẹ́ májà máa pẹ̀lú àwọn tí wọ́n máa nàgà wo àwọn tó wà nínú àlùjànnà pé ó dẹ̀ kí mi náà wà ń bí má fi rò rẹ̀ ṣàdáhùn fún wa o. amiina. akẹ́rọ wa káàbọ̀ sí ìjókòó tẹ̀síìrì wa tò ní nínú sọ̀rọ̀ wa tí a ń bá bọ̀ sọ̀rọ̀ tó fi jìrọ̀ ǹjẹ́ ọlọ́run kó jọ lè kí abadé lánàá náà láti fẹ́ tẹ̀síwájú lónìí ọlọ́run yóò lápá dáadáa jẹ́ kí gbogbo ń tà ń jẹ láǹfààní nínú ọ̀rọ̀ ọlọ́run yìí jẹ́ lápá nínú ìgbésí ayé wa. Ṣé sáǹfààní ti sọ àti àṣẹbí gbọ́ ṣe pé kí á rí orí pa fíyàn ń sọ lára ẹni tí ń sọ pa ń lára ẹni tí ń máa kàn ju iye tó ń gbọ́ ẹ̀rí tó wà sí òṣìṣẹ́ rẹ̀. Ọ̀yàn pọ̀ bẹ́ẹ̀ láyé lẹ́yìn ọ̀ gbogbo òye nǹkan kan padà lára ọmọ ṣe rí lè náà lọ́sí rí lọ́dún yìí ìwàkiwà tó ń hù ní ṣe náà lọ́sùn kan sínú ọ̀jáwọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ tí wọ́n sọ náà ni ìwọ̀kuwà tí wọ́n wà náà ni a lè ń gbọ́ méjèèjì àwọn eléyìí ní ìsìn pọ̀ àwọn tó burú jáì ẹ̀mí wọ́n lé fọ́dà lè ju àpáta lọ wọ́n ni omi á tún máa ṣẹ́ jáde látara rẹ̀ Allahu Akbar ọlọ́run fi ẹ̀mí àwọn tẹ́ẹ̀mí wọn gbé gan ó ní ẹ̀mí wọn tún lè ju àpáta lọ wọ́n ní ìbẹ̀rẹ̀ pé nígbà rí àwọn àpáta tẹ́ ń wọ̀ yìí àwọn omi á tún máa ṣẹ́ jáde látara wọn ṣùgbọ́n ìyẹn tó le kò ní sínú dáadáa gbogbo máa ta ọ̀rọ̀ ọlọ́run padà nípa wa.

Ọlọ́run ní súnmọ̀ kọ́sà ti kòló. Ọ̀sàdì kòló kòkòrò ní báńkì báyìí tàbà níyà kálí ìjà rọ̀bì áwájà dúkọ̀ sí wàtà. Ọlọ́run bá ní ẹ̀mí tí wá lè fi lẹ́yìn gbogbo àkókò náà ànábì ọlọ́run bá fún yín àdánù mi ní òlé àmì ha. Àwọn àbá ń torí pé òkúta ní ìpè àárí mi nínú rẹ̀ tó ní tó ń fi jáde látara rẹ̀. Wà iná mi ni a. Allahu akbar, ọlọ́run àbá ní òkúta ní ìpè. Màmá yá ṣá pápù bọ́yá kó jù mí ní òlé máa. Èmi àti fọ́ pẹ̀lẹ́ báyìí tó wọnú rẹ̀ nígbà tó kọ́ sáà tó ní kó mi wà ní. Wà iná mi ni a. Gíláàsì òkúta ń gbà ní wọn tó pọn mí sálẹ̀. Làmá yá lọ dínkù لي وما الله بغافل عما تعملون الله أنا كنت أنا Kàmá ní ìfúnni ọ̀ṣìyẹ́ ti la. Àwọn aṣọ wa wò lulẹ̀, a máa fọ́ pẹ̀lẹ́. Níbi kan sílẹ̀ ti láàyè. Lọ́bàrà àpáyà ọlọ́run. Wọ́n máa lọ ojú kan sílẹ̀ ní ọ̀nà táwọn ẹlò. Ọlọ́run ní òun òfin sọ́bọ̀ òkú náà gbogbo ń tẹ̀yẹ̀ dé èèyàn ń ṣe lòún mọ̀. Gbogbo ń tẹ̀ gbọ́tẹ̀ lòún mọ̀. Gbogbo ọgbọ́n tẹ̀ ń dá tẹ̀ ní fẹ́ tẹ̀ ní bá kó fi ọlọ́run gbogbo ẹ̀ ló wọn lọ. Àfàbàtà tó máa ń rún na ayé omi nù lákún mu wà kọ́ dé tí ní omi ẹ̀sìn máa ń rún na àmà lọ. Tó mọ ìhàrìbó náà. Tó mọ ìhàrìbó náà rún mi ń bá dì àkọlù wà mọ́ yàrá mọ́. Aláṣọ fún àná bẹ̀rẹ̀ yìí pé أفتسمعون عليهم أن يؤمنوا لكم أن يرفع يدكم أفتطمعون أن يؤمنوا لكم أن يرفع أنا ملد عطوري بدي أفتطمعون أن يؤمنوا لكم الله جمع شوالي لريبو آمين ما شوالي لفو ما شوالي هنا àwọn èèyàn kan bẹ bẹ́ẹ̀ tí a ti pé wáàsí kẹ yí láti ní dọ̀là fún wọn ẹ má jẹ́ kí wọ́n rí nǹkan ní ìṣèlú kan máa gbọ́ wá sí bóni dọ́dún kan lọ wọn ọ̀rẹ́ dà sí ní padà. àbàtàkọ̀nà ọ̀nà ìlú nínú làkàn. ọba ní sẹ́yìn fọkàn balẹ̀ nínú kan ìmọ̀nà lọ́dọ̀ àwọn eléyìí. wọ́n kọ́ ní gánà pẹ̀lú ikùn nínú omi ẹ̀sìn náà ó náà kálá náà lọ. náà fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n gbọ́ wà sí. wọ́n máa yóò sáré kúrò náà o. kúrà kìtìrí yìí gbọ́ wà sí ju ẹni tó jẹ́ mùsùlùmí lọ. yẹ́n máa ń tẹ̀sí ọ̀rọ̀ ọlọ́run ju mùsùlùmí lọ. yẹ́n máa ń يحرفونه من بعد ما عقلوه لما تبقى واتون يسيبوا ميني أنا أقولي كمان صياتهم Àtúndò ní ọ̀rọ̀ ọlọ́run kò dò ní. Lọ́háre fún ẹ̀rọ. Àtúndò orí ìjà òdòdó lónìí. Ní báàgì máa àpàlò. ọ̀rọ̀ lónìí. Wà mú bí àjàmú. Ọlọ́run wá dẹ̀ mọ̀ kó fẹ́ kí àwọn ìhànà kan fún wa. Wáyé àlàkúnlẹ̀ ní àmàlú pààlú àmàlá. Ọlá ní àwọn ẹlẹ́wà yìí táwọn bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo. Wáyé pààlú Wọ́n ní àwọn náà tọ́lọ́nà juwọ́lẹ̀ fún juwọ́jú tẹwàlẹ̀ fún. ọdún àmàlà. wọ́n aṣọ ní fúrú wọn náà ń ṣe. wàyídá wàyídá kọlá bàdùn gómi lábàdì ń pàlọ́ àdùn àti ìfúnná ọ̀hún. قالوا أتحدثونهم بما فتح قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون إهانة لكفري جهنة كفري توادئوا أمتي ẹgbẹ́ ìjẹ́ ẹ̀hànà mùnọ́fìkì mùnọ́fìkì ti ya òkúlòkú ẹ̀hànà ẹni tẹ́ ẹni tẹ́ mo mo ní kẹ́ ló wà gbogbo ẹ̀ ló ń rọ́pọ̀ mọ́ra wọn. wọ́n yìí ọ̀pọ̀ lábàájò wọn mi ní àbá ọ̀hún. ọlọ́run ní ọmọ wa fọ̀rọ̀ ju mi tó rọ̀ lọ́nà. ọmọ fọ̀rọ̀ jẹ̀wọ́ láàrin ara wọn. ọmọ mú òfin ọlọ́run kéré láàrin ara wọn. ọmọ sọ ibi àtúntò kéré láàrin ara wọn. ìbùnà mú bí máa bá àwọn ẹlẹ́yìn kan. a ní jẹ́fẹ́ máa bá àyìn ẹ̀ sọ̀rọ̀ ní ẹ̀yìn tí ẹ pé ẹ̀yìn ti kọjá lẹ́bùn wọn. ẹ̀yìn tí ẹ sọ́lọ̀ ti ọ̀gbẹ́gẹ̀ ẹ̀yìn. ẹ sọ kọ̀ọ̀kan hàn yín sáà. فتح الله عليكم من حجكم به عند ربكم Adọ́dọ̀ lùgbàgbọ́ òdodo máa fara wá àwọn tèèrè yẹn? Ẹ̀fẹ́ wọ́n lẹ̀ ẹni bí ni Ẹ má máa fi ọ̀rọ̀ ọlọ́run ṣe ẹ̀yẹ, ẹ má máa kà á wọn. Kò lè yé wọn gbogbo dẹ́ǹkà fún ẹ kò yé òkúrọ́ ló ń fa. Òun náà fúnra ara rẹ̀ ara wọn ni òkú. Tó tó bẹ̀rẹ̀ àwọn kèbèrè náà, ọdún wa ní àwọn mùsùlùmí yẹn àwọn náà mọ̀ wọ́n àṣọ kóra wọn sí o àwọn náà mọ̀ wọ́n àṣùgbàṣẹ́ fún àwọn kọ̀ọ̀kan ni wọ́n dáná àbùdó àti tó ń kó pẹ̀lú wọn à ń kó pẹ̀lú wọn ìwọ̀ gbọ́dọ̀ má ti tẹ̀wọ́ lọ́dọ̀ wọn ni Allahu akbar kọ̀nàbìkì ẹ̀hànà ni wọ́n ẹ̀hànà wọ́n mọ̀ wọ́n sọ ọ̀rọ̀ ńláńlá àtúnhàjì fún àwọn bí máa fàtàkà lọ́wọ́ rẹ̀ nìkan nínú àjẹ́ ọkọ̀ nínú àá أخرجوكم به عند ربكم fún ọ̀rọ̀. Ẹgbẹ́ ẹ̀rọ ká pàáṣẹ máa wọ́n níran. fún wọn ní àwọn èsì. abẹnú bọlẹ̀ sọ̀sọ̀ kó sọ gbogbo elérò kérò gbogbo oníṣekúṣe gbogbo oníwàkúwà gbogbo onírìnkùnrin gbogbo oníṣẹ́ ẹbí. awàlá yàlámù. awàlá yàlámù na anamọ na yàlámù máa yóò kérò na wà náà yóò fi lè nà ọ́. aláàánú ṣe wọn àmọ́ ní gbogbo táwọn ṣe hàn síta àti táwọn ṣe pamọ́ gbogbo èrè kékeré lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run ọba rí fún èròǹgbà wọn fún èrò ọkàn ọmọ tí wọ́n plan ọmọ tí wọ́n kọ̀ ọmọ tí wọ́n ná wọn lé lórí ọmọ tí wọ́n ṣèpàdé lé lórí. ọmọ ọba ń jẹ́ ká mọ̀ pé kò sí ń tọ́lẹ̀ náà ọmọ ọ̀sán ọmọ ìṣe tó ṣẹ̀yìn wọn lọ òun mọ̀ ọ́ jù wọn lọ. wàmí ni ó gbé jù. ọlọ́wọ́ bá ní òfin kàn ní wọn ọkọ̀ gbèrè dání ni wọn mọ tó wà ní rẹ̀. ọ̀gọ̀rọ̀ olóòtú ni wọn ìtumọ̀ rẹ̀. torí pé òmíjì ti ń bẹ́ ní yàtọ̀ sí òmíjì tí ìjọba bá fi ròyìn láti pé kò mọ ọkọ̀ kò ká sọ́gbà náà. ti ti wọ́n ní dára tó wà nínú òmíjì yóò ọ̀gọ̀rọ̀ wọn ọlọ́dọ̀ ni wọn wọ́n kàn ń pè wé dání ní ọmọ tó wà ní ẹrẹ àbámọ́dá lásán ni ọ wọ́n ti kéèkì fún wọn ni ọ wọn lè dá lóró wọn lè dá kankan sí o remote control wọn ọwọ́ àwọn tí wọ́n ń darí wọn ló wà o. àwọn ilé

ọlọ́run bá ní àwọn olùmọ̀ nínú tẹ̀síìrì ẹ̀dùnmọ̀ àwọn kòròtóbi àkànnà àfọwọ́ ẹ̀dùnmọ̀ àwọn tẹ̀síìrì wọ́n ní wáyé ló yẹn tábà ti bá a pàdé nínú alukur'an nítorí ọba ń sọ ń bẹ̀ ní wàá dùn kan nínú kòtò kòtò kan kòtò iṣẹ́ tó bá já kìfìrí sínú rẹ̀ láì alọ́sàlẹ̀ sí iná máa jọ amáyé ọ̀pọ̀lá máa tàúdá máa kọ́ ọlọ́gbẹ́ máa ṣe wá lọ́mọ náà. bàbá tí wọ́n ní ilẹ̀ náà ayé òkú ayé òkú nínú ná lílẹ̀ nínú ẹ̀sùn fún náà ti sábà bí àìdí yìí ó máa fẹ́ fún àwọn tí wọ́n fọwọ́ ara wọn kàn yìí fún mayọ̀kù olóòrùn. wọ́n wá sì sáyìn ìwé náà wọ́n pákéjì ẹ̀ wọ́n àárẹ̀ díẹ̀ wọ́n ti sì sáyìn rẹ̀. wọ́n wá ń sọ pé hàgà mi ni à ń jẹ̀wà.

ìwé kan ọṣù tó wá látọ̀dọ̀ ọlọ́run ìwọ̀n náà lọ́sù án kò lè ìwé kan ọṣù tó jẹ́ ìwé òfin ọlọ́run ilé tó pé ọgbọ̀ òwe fọ́ àwọn anábì ọlọ́run إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الله أنا ولا نصال القرآن قال هنا لنا ما الشعر كن السيارة فقد ما رأي فويل للذين يكتبون الكتاب بأيديهم وما يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون ẹ̀rẹ́ tẹ orí ara rẹ̀ ẹ̀lẹ̀ kó dẹ̀ máa fúrí ara rẹ̀ rú ìpè kí ẹ̀ dẹ̀ máa fúrí ara rẹ̀ rú ìgbú kí ẹ̀ dúró ní ìdúró pé kó bá fẹ́ jẹ́yà kó kúkú jẹ́ ìwà tọ́rọ bá ti ní ọdún ní ẹjùmọ̀ pé àgbélẹ̀ ẹ̀rọ ìwé ìgbé ìjọba ti bá lùkùn láàrin láyé ìwé ìwọ̀n ìwọ́n tó wá gbójú lé ṣùgbọ́n tó wá ń lò táwọn kan kọ̀ táwọn kan ṣe àdàmọ́dé rẹ̀ àkùránì o tó mú kò sí gbogbo òwe eléyìí pẹ̀lú ilé ìjọsìn láyé alukùránì ní kan aṣoṣo tó ní òfin méjì ó bẹ̀rẹ̀ láti bá kọ́rọ̀ rẹ̀ láti sọ́ọ̀tì kọ́tà ó parí sọ́ọ̀tì náà gbogbo tó wà ní ẹ̀ náà ló wà ń bẹ̀ harfan bi harfi gẹ́gẹ́ tí ó dàrú mara wọn. wọn náà nìkan náà dàgbére tó tó ṣe fáàrí pé àwọn èèyàn ha sórí àtún sí ilé yìí nara yìí pé táwọn èèyàn tó lẹ́ẹ̀tí wọ́n fẹ́ àwọn fẹ́ ha sórí àpàdùkù àn ó jáde síta láti ẹni retí ẹnìkan ó ní ẹwà tó yóò fi ẹ̀sìn òun dání òun ṣe tán òun fẹ́ kan tó wà ń láti bẹ̀rẹ̀ tó pè é kẹ́lẹ́ náà jáde síta tó wá sọ ǹtọ́ wà nínú àlùkùnú yóò ọ̀wọ́n òun tó wọ́n fi ṣẹ́sì òun fẹ́ kà láti bẹ̀rẹ̀ tó pè é Báwọn ṣe ń ṣe competition fún hàn, àwọn ni wọ́n tó bẹ̀rẹ̀ látọ́lẹ̀ ṣe competition lọ́wọ́ wọn. Àwọn aládà kò rọrùn láti àpẹẹrẹ kò ṣe há. Torí pé kò sí ẹ̀sán tọ́lọ̀ ń ṣe há rẹ̀ torí ní rọrùn pàlùkù hàn.

Ọlọ́run bá nílé iṣẹ́ kó máa bá wọn pẹ̀lú tán fọ́ ara wọn kọ tán pẹ̀lú ọ̀nà ọlọ́run. Àwọn ilé ìlànà mi máa yẹ kí síbò. Wọ́n ní èké ìfún inú Nándóde wọ́n pẹ̀lú tán fọ́ ara wọn kójọ láyé. Wọ́n kọ́ ìlú náà ní ọlá tí wọ́n ní èyí tí wà wọ́n ìyá jẹ wọn wọ́n ti jọ wọn. wàkọ́lù lẹ́ńdà mọ́sánà màrò ìlà àyà màdúdà. ọlọ́run ẹ̀rí ọ̀rọ̀ tí kébèrè tó máa ń rí jáde lẹ́nu. kọ́lù. kébèrè yẹ hànà. lẹ́ńdà mọ́sánà náà. bí ẹ̀rẹ̀ mọ́ mọ́ máa rọ́jú kalẹ̀ dèjà tó kó tiẹ̀ máa bọ̀. bí àná bá fẹ́ dé kó dé ó tàn lọ́nà fún òjìyà dúkò gbà síláàmù lọ ah! ah! Àkọọ́lù ìyájọ́ bèèrè lópin. Lẹ́ntàmà sọ́nà náà ìlà àyà máa dúdà. Ṣé rò pé ní kẹta yìí? ọlọ́ni wà kọ́ọ̀lù láti ọ̀sán náà ilẹ̀ ẹ̀jẹ̀ àmọ́. yàrá náà lúdà. ọlọ́ni wà máa sọ́dẹ̀ náà ọlọ́run pé. láyé mọ́sánà náà. ẹ̀sán àwọn àti ẹ̀ma wọ náà lọ́wọ́ tó bá kàn án káwọn àti ìsìlámù àwọn mùsùlùmí yẹn láyé. Lákọ̀ọ́nà káwọn sọ páwọn òsì táwọn òsì lè mọ́, pẹ̀lú tó bá jẹ́ náà ní káwọn lọ rọ̀ fún yé táwọn máa fi wọ náà káwọn bẹ̀ kúrò ní. Lẹ́ńtà máa sànà náà bò ìyá àyàmà màdúdà. Wọ́n ní àyàmà màdúdà ní ọjọ́ díẹ̀ náà ní náà máa fi jú àwọn ọlọ́run á ní àbí wọn pé. òun àtẹ̀kọ́ ti túnbọ̀ ń tà lọ́ọ̀yì àdáhùn òkú ní fàlà àwọn ẹ̀ka ń lè àtàfàbí tó mọ̀ ń dà lọ ní àyídá. Ẹgbàjọ́ ìbọ̀dọ̀ ọlọ́run ni pé tọba ti ń tẹ́ ẹ̀dì láyé tẹ́ ẹ̀dì dáhùn tọba jọ́dọ̀ òun ọlọ́run ni mo ti máa mọ̀ ń dà lọ ní àyídá. Àwọn ọlọ́sàdé ọ̀bẹ̀ ní fàlọ́ bò àyídá ṣùgbọ́n àdéhùn ìṣègùn ọ̀pọ̀ rẹ̀. àtẹ̀kùnlú mẹ́láàlọ́ọ̀dì mẹ́láàtàkọ́lámọ́. ọ̀rọ̀ ìgbàgbẹ́ bá ń bèèrè ọ̀pẹ́ àdúwọ̀n kan tí wọ́n mọ̀ ní ìyẹn gbogbo lórí tẹ̀lẹ̀ o. bàlá máa ń kásábá sẹ́ńtì àtẹ̀hùn wà á bọ́ títí ìdí ìfàtúnyàtò. wọ́n máa rò kọ́lọ́ ń fẹ́ tú àwọn ẹlẹ́nu ìyà ọlọ́run bá sọ náírà tó tẹ̀lé. bàlá máa ń kásábá فتبه خطيئتهم فأولئك أصحاب النار هم فيها خالدون هم فيها خالدون من كسب سيئة من كسب سيئة من كسب سيئة máa ń mílẹ̀ sí wọn lọ́wọ́. Kẹ́ńtà bàbá yìí à. Gbogbo ẹni tó bá ń ṣe tó mú láyé tó ní ẹ̀yìn sọ tó ń fẹ́ ṣe rèé. Wọ́n á kọ́ tí yí ẹ̀kọ́ ti ní àtẹ̀fín. Tó wá ń lù rẹ̀ nínú àwọn àbàjẹ́ rẹ̀ yìí tó ṣàǹṣe náà nìyẹn tó múra nínú rẹ̀ nìyẹn tó kú sínú rẹ̀ nìyẹn. Ẹ̀wọ̀n Fìhà Khalidu. Ọlọ́run náà kí àìmọye àwọn tí wọ́n rí báyìí ọmọ náà ni wọ́n o. Wọ́n lẹ́bi iná náà mẹ́rin. Wọ́n ọ̀rọ̀ gbọ́dá ti bẹ̀ láti máa bẹ gbére o. Ọ̀rọ̀ pé yọ iṣẹ́ sí ẹ̀kọ́ o. Hún fi hà kọ́. Hún fi hà kọ́ lèlú. Ọlọ́run ni wọ́n máa bẹ́ẹ̀kẹ̀ gbére ni o. Bàwùlá ìjà ọkọ̀ ààbò náà lè mọ̀ fìhà Khalidu. Ìgbà tó kàyìn àti. Wọ́n yẹ bẹ́ẹ̀ délẹ̀. wọ́n lẹ̀ bí iná àmàlú. má jẹ́ kí èyí gbọ́nà orúkọ wọn lójú. wọ́n lẹ̀ bí iná àmàlú. ó má jẹ́ kí òròyìnrò ayé gbà sí àmúlọ wa. wọ́n lẹ̀ bí iná àmàlú. kọ́lọ́ má jẹ́ kí ẹ̀tàn jẹ ẹ̀tàn jẹ àwọn èèyàn. ìtàn máa ń fún gírísì náà tán ni ọlọ́njọ́ má jẹ́ gbẹ̀sì lọ́wọ́. wọ́n lẹ̀ bí iná àmàlú. má fi òṣì gbà sí àmúlọ wa ọlọ́run. ẹ̀mí Àmín. Má fi àlàáfíà gba Ìsìlámù lọ́wọ́ wa. Àmín. Ọlọ́jọ́ má fọ àárẹ̀ gba Ìsìlámù lọ́wọ́ wa. Àmín. fi connection gba Ìsìlámù lọ́wọ́ wa. Walladhina amanu wa amilu salihati ulaika lahumul jannati hum fiha khalidun. Bákan náà lọ́wọ́ à ń bẹ̀ má jẹ́ kí àdánwò jẹ́ sábàbí tàbí ń ṣe ìdáhùn mọ́. Àmín. ti lẹ́nu ní ọmọ lọ́wọ́.

àwọn tí a bí wọ́n sínú ọ̀rẹ́ bí wọ́n bí wọ́n sínú yẹn ah, àwọn òbí rẹ̀ tí wọ́n bí ẹ sínú ibi tí wọ́n wà tí wọ́n ti ń lọ tí wọ́n mà ti bá wọn ọlọ́wọ́ wọ́n ti rẹ́ṣọ̀ ọ̀rọ̀ wọn àwọn lè má láǹfààní àti gbọ́ ìtú wọn gbọ́ yìí ìwọ́n rẹ̀ ti àbí wọn lọ́tún ti máa ń pè tó máa rárẹ̀ sẹ́nà rẹ̀ jẹ́ ìdí òun gan fáàlì sẹ́nà ìjọba ọ̀run òun fẹ́ wọ̀ tó bá pé kàkọ́ rẹ̀ rà ní pé ìjọba ọ̀run ló bá ń pè é kì í sàlẹ̀ sẹ́nà ló ń pè é wọ́n dájá tún pè bẹ́ẹ̀ náà fún ẹ̀ ọgbà àjẹrà ẹni tó bá tún sun tọ́nà ọba dá ẹni tó bá ti tẹ̀ sí nígbà tó tún sin ọlọ́run lórí wọ́n ní wọ́n pín kán ọjọ́ náà lójú kó wá máa tó là ẹni tó fi rẹ̀ ò là dáadáa láyé ẹni tó fi rẹ̀ ò tẹ̀ wá là rárá láyé òjò ní kálukú ńlá ń jẹ náà ẹni tó náà jẹ́ àjẹ́ pẹ́sàn fún àti sọ pọ́nà yìí náà ti gbàmọ́ tí ń ṣe nígbà tó bá ní máa tó bẹ̀rẹ̀ sí ti gbogbo ẹni ah, àṣẹ tó Orin kákọ̀yàn fún pọ̀ síláàmù ní kó dẹ̀bà sí. Wà kọ́ ìlú. Orin tí wọ́n fún ní tẹ́lá lọ. Wà kọ́ ìlú lẹ́yìn yẹyẹ fún lẹ́yìn jáde náà jà ìlà máa ń jáde. تلك أمانيهم قل هاتوا الآن ọ̀rọ̀ táwọn kan sọ́lá náà sọ jẹ́ ní ọ̀ wọ́n tún sọ́rọ̀ rẹ̀ náà lọ́wọ́ báyìí o àwọn ìlànà yẹn kọ́ lálẹ́ jẹ́ nípa ìlà máa gánà hó dá ọ̀nà sọ̀rọ̀. ọlọ́run ni wọ́n ń sọ pé nìkan ní wàlùjẹ́ náà fẹ́ tó bá jẹ́ jù àwọn ọlọ́run ọmọ sáà kúrò ní ìgbà ọ̀ ó ń tó àjírí wọn fún wa èrò ìgbà wọn àtọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ. wọn náà lè kẹrẹ wọn wà ní jẹnu. Kúdàn àwọn afárá. Ah. Aláǹdàkọ̀ ló wà ní sẹ́nà àbẹ̀ntọ́lá jì. Àbẹ̀ntọ́lá jẹ́ nàkọ́ Àwọn afárá. Aláǹdàkọ̀ ló wà ní sẹ́nà àbẹ̀ntọ́lá jì. ẹni wá fún àwọn olùgbọ́ ìbáda dáadáa ẹni àìsí sọ kó tàn. Ah, ọrụ kan Níbi tá a máa ní ìjọmọ́. Àbámọ́dé àti wọn lásán yìí. ọrụ máa dùn bọ́rọ̀ lánà kan ẹ̀kọ́ tó ń sọ ẹ̀kú wa lẹ́rìí. Àwọn Mùsùlùmí sọ pé ìyẹn wà àti jẹ́ a lè kó àwọn ẹ̀rí kalẹ̀ lára àwọn ẹ̀rí yẹn náà lè sọ yìí. wọ́n lè rí àmọ́ náà. mùsùlùmí ta ni sọ pé yàn ní wà lẹ́jọ́ náà kó jẹ́ mùsùlùmí. wọ́n lè rí àmọ́ náà. wọ́n àkọ́kọ́ nínú rẹ̀ ká sì tẹ̀lé ra wọn. wọ́n ní ló sọ̀lẹ̀ àti ọ̀làǹkà fún àbóríjà náà sí mọ̀ níbi àfàlẹ́ lò. ìdílé àwọn sọ̀rọ̀ ọlọ́run tá à ń sọ fọ́ra ayé pé ìyẹn ní wà lẹ́jọ́ náà kó jẹ́ mùsùlùmí wọ́n ní sẹ́kùnsì nígbà tó kàn ṣoṣo ní ọlọ́run ẹ̀yọ̀ kan lọ́lọ́run ìwọ tí mo bá ti gbà tó kàn ṣoṣo lọ́lọ́run kò láyé àtọ̀run àti gbogbo tí ń bẹ nínú rẹ̀ kò sí sọ́nà tó fẹ́ gbé gbà tó àwọn àṣẹ náà lọ́wọ́ kò sí kò sí sí àná tó fẹ́ gbé gbà tó àwọn àṣẹ náà lọ́wọ́ ìyẹn ti di àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn nígbàgbọ́ ní sáré gbogbo àwọn ànábì ọlọ́run tọ́ra wọn wá sáyé àbà tó gbogbo wọn pátá kan náà ni wọn ẹrú ọlọ́run ni wọn òjíṣẹ́ ọlọ́run ni wọn nǹkan kan ní gbogbo ọjọ́ wá kékeré sí kò tọ́ta wa nínú wọn hata anabi wa ayinza alayhi salatu wa salam táwọn kan tó ní jésù iṣẹ táwa mùsùlùmí gbogbo bàtà bá dárúkọ rẹ báyìí àti ká ṣàjọ àgbà alayhi salatu wa salam iṣẹ táwa ọ̀rẹ́ wa ni aṣíwájú wa ni. ẹlẹ́ náà lẹ́nà ìkejì tí mo ṣe rí lánàá tilẹ̀ náà ni. Àdẹ̀ tí bàbá pé kankan náà ni gbogbo wọn wá pèpè sí wọn wá jíye tọ́lọ́run kí wọ́n sọ fara ayé tó kàn lò wọ́n lọ́wọ́. Akẹ́ta nínú sáàmù ní kìí ṣẹgbẹ́ ẹnikẹ́ni láyé agbọ́pẹ́ ajíṣẹ́jẹ́ lòfin láàárín òfin kéje ló bá pẹ́ ẹnikẹ́ni. Akẹ́ta rẹ̀ rèé àwọn mùsùlùmí náà ti islam wa alẹ́tò ìjọsìn ìlànà ìjọsìn ilé ètò yanjú tó dẹ̀ papọ̀ ọ̀ràn káàkiri ayé lára àwọ̀ ní tó máa ń wọnú ẹ̀ ẹ̀rí pé àdíndákẹ́lẹ́ rẹ̀ a máa ń bẹ̀rẹ̀ àtẹ́lẹ́ a máa ń la gbogbo wọn ní bíbíà bíbíà kò dá kò sọ this is innovation a máa ma sọ ọ̀pọ̀lọpọ̀ a máa tún náà a máa bẹ̀rẹ̀ sí àwọn afáàtọ́ fẹ́ máa fi dáàmù jẹun àwọn ọlọ́mọ ń ṣàwọn ilé àjẹ́ tí wọ́n lọ́nà lẹ̀ à ń kó fún wọn burúkú àwọn làwọn ènìyàn nínú ìdáàmù tó ti wà nítorí pàápọ̀ yẹn lójú ìdáàmù lọ́dọ̀ àjọ máa kírun bákan náà àjọ máa gbàwẹ̀ bákan náà àjọ máa ṣe hajj bákan náà àjọ máa pèrò bákan náà àjọ máa yẹ gbàgbá bákan náà Allahu akbar gbogbo tó lè ṣe àlọ́ọ̀lá ìwẹ̀ jánábà gbogbo tó lè ṣe pẹ̀lẹ́pù ìtọ́lá ti kó sínú Islam kò sí bò ní àtìlọ́dọ̀ wa kò sí níbò ní àbí nínú Islam. Àti ní ìsìláàmù lábàlẹ̀ ìsìwáhó. Ìlàmùtàkọ̀rọ̀. Ìlàmùtàkọ̀rọ̀ bí ẹ̀kọ́ ẹ̀rẹ́ sílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ mi. إذا فتحر بقيد أو تميم ló ṣe ṣe fáàrí. Àbílẹ̀ ìsìláàmù. Ó ṣe ń kàpè mọ́ra rẹ̀. Àbílẹ̀ ìsìláàmù. Ó ṣe fi hàn ẹ̀ láyé ká kí ló ṣe tó ní Mùsùlùmí ni. Àbílẹ̀ ìsìláàmù là ábàlẹ̀ ìsìnwáhó. Ọ̀rọ̀ ìsìláàmù kéré ni ó pọ̀ bàbá tẹ̀lé bọ́ tí wọ́n náà bá jókòó tó bá ní pọ̀ tẹ̀sí. Àbílẹ̀ ìsìláàmù.

káwọn yẹn wá ń ṣe náà tó wá bẹ̀rẹ̀ sí kí ni kó tó wá rí tó wá bẹ̀rẹ̀ sí borí má sì sí wọn náà. àbílí ìsìlámù náà àbálí ìsìwáàgùn. àgbàlagbà ni má sì tìjú kárùn-ún. làbálí ìsìwáàgùn. ìsìlámù tó bá ti gbà iyì rẹ̀ ó ti dẹ́kun ni. làbálí ìsìwáàgùn. oríire rẹ̀ ti tẹ̀tẹ̀ rẹ̀ gangan ni. àbílí ìsìlámù náà àbálí ìsìwáàgùn. ìsìlámù kan ti fún àwọn ní bákan àwọn jẹ́ gbà àwọn jẹ́ kò jọ kan ẹni náà ní Salman Fari ti ní ló bá lẹ́nu pé Islam ní bàbá ti. Àbílí ìsìlámù làbàlẹ̀ ìsìnwá lórí. Bẹ́ẹ̀ bá ti ìdílé pọ̀ yìí. Ìsìlámù ṣàkàrò bẹ̀kọ́ ẹ̀sìn ní àwọn tẹ̀lé ní. Bẹ́ẹ̀ bá ti ṣe bá rí pé ìdílé sí ìdílé ọlọ́lá ni. Ìsìlámù ìdàmúdàkàrò bẹ̀kọ́ ẹ̀sìn ẹ bá ń wọ ọjà àti àṣìlù láyé tẹ mo pa ní tẹ mo pa lẹ́kàtà ní ẹbí òròkó bó yẹ jẹ́ kankan Islam wa kó yín lójú kò jọ yín lójú ilé ẹ̀dí wọ́n ṣe Islam ẹ̀dí pé kí ni tẹ ẹ̀fẹ́ ní láyé tẹ̀ ní kí lẹ́fẹ́ dé tẹ̀ jẹ́ kí lẹ́fẹ́ dà tẹ̀ sí ìdá ikọ́ wa tẹ̀ sí ìdá o ẹ̀ sì jẹ́ ẹni ọlọ́run ẹ̀ sì jẹ́ olùgbàgbọ́ òdodo ìyẹn tẹ̀ wá ìdí ìtàlẹ̀ ìyẹn gan-an gan lórí bí ẹ Ìjà máa ní yóò mọ̀ kú lè ha tó bórí ha nà fọ́mù ẹ̀kọ́ tó fọ́dé bí. Alára àti wọ́n rẹ̀ ìrọ̀lẹ́ ní ara wọn lọ́wọ́. Kú lè ha tó bórí ha nà kọ́. Ọlọ́dẹ mẹ́rin wọ ẹja wo. Ẹ̀kọ́ tó fọ́dé bí. Ìrẹ́kọ́lò sọ bá ní. Bàlá. Mọ́ni Asílámà wà ní àwọn olùlá ìwà wà mọ̀ òṣèlú. Ọlọ́dẹ àwọn tí wọ́n wá ń sọ fẹ́nìkan ní wà lè jẹ́nà àti jíù àfilàsára tó ní kàhàmà ní yọ àbámọ́dé ẹnu ọlọ́run nìyẹn

wà mú ṣùgbìnà. Ẹni tó gbà wípé àlìkíyàmọ̀ ń bẹ ìjọ kan bẹ bí ṣe jọ gbé ìdè ọjọ́ àkójọpọ̀. Kùránì ló yọjú gbogbo eléyìí fún wa. Bàlàrú akẹ́rùgbù ẹ̀yìn dárọ̀ bí wàlá fáwọn fún ní alẹ́ ìhìn wàlá ọ̀hún yá hazanú. Ọlọ́run gbogbo ẹni tó bá rí dárọ̀ bí. Ìrànwọ́ tí wọ́n ń dárọ̀ bí. Ààrẹ sáńgbà owó tá a ná ànábọ̀ ni o à ń tọ́jú rẹ̀ pamọ́ àjọ tó lágbára la máa fi kú. Màdàwó àjẹrùbù ìdárọ̀ bìbí. Àwọn ìyàwó wa tá ń gbọ́ àrùn jẹ fún wọn, tá ara jẹ fún wọn, tá ń gbọ́ bùkátà lórí wọn àtàwọn ọmọ wa. Iṣẹ́ ládá ni à ń ṣe pamọ́ ní. Fọ́lẹ́fún àjẹrùrú àìdàgbèrè. Dáadáa tá à ń ṣe táwọn bí wa àṣepamọ́ ní o. Bọ́lá kan fún ní àlẹ́ ìhímú àlá ọ̀húnmi àkàgbànú. Láti jẹ́ Mùsùlùmí òdodo gbogbo iṣẹ́ rẹ̀, ìjọsìn rẹ̀, ìwárí rẹ̀, gbogbo tó ń ṣe pátá látòkè délẹ̀, ó ń ṣe pamọ́ sínú àkáǹtì iṣẹ́ rẹ̀ níbi níjọ́ tó lẹ́yìn sáà máa lọ fún ju ara rẹ̀ rí. wàlá kọ́ọ̀bù ní alẹ́ ní. ọlọ́run kò sí kò ní sí bẹ̀rù fẹ́ náà. wàlá múru ya ẹ̀dà náà. wàlá kọ́ọ̀bù ní alẹ́ ní mú wàlá hóm ya ẹ̀dà náà. àwọn tó pẹ́ tí wọ́n ń gbèsè bá sọ̀rọ̀ wa. Àdúgbò fọlọ́. Àwọn àgbẹ̀ ọlọ́run kò jọ ọmọ máa fi àkàrà sí aburú kẹ́yìn ọ̀rọ̀ wa. A ti báyìí ọlọ́run yọ àdánwò tá a ti tún létí lójú ọ̀nà mọ́ lájọ kàn wá o gbogbo wọn tá à ń lé fún tó ń wá kán mọ̀nà yìí náà àti tóbi rẹ ọlọ́run ọba bẹ́ẹ̀ àtijọ́ kan rẹ ọlọ́run ọba bẹ́ẹ̀. Ọwọ́ àtàn mọ́lẹ̀ òdodo ọ̀dọ́. Yàrá bí bá bí ti aláìlè síláàmì akọ̀dá màmá. Àbẹ̀lọ̀ kò fẹsẹ̀ wa nílẹ̀ sílẹ̀ ní Islam. Sábì ti aláìlè síláàmì àwọn fúnfàná. Fún ẹ̀mí wa dúró yálè ìsìláàmì. Sábì ti aláìlè síláàmì akọ̀dá màmá. Má jà fara fi pèsè ọ̀pá ṣe rí. Yàrá bí hajj ìlànà ní àmúrí náà rọ̀ dáadáa. Ọlọ́run jọ̀wọ́ ṣẹ́wàá kù kò jálè máa rìn lójú ọ̀nà yìí. Yàrá bí àjì ìlànà mi ní àmúlìnà wá jáde. Ṣé rọ̀ wá lọ́rùn má jẹ́ ohun wo lára wa láti ṣe? Bàlá tẹ̀sí nínà ìlà tẹ̀sí bí ìyàwó sọ̀sìn náà. Má wa ọ̀ká ẹ̀ ní láti kọ̀ǹtólù àpáléwọ̀ náà lọ́wọ́. Bàlá tẹ̀sí nínà ìlà tẹ̀sí bí ìyàwó sọ̀sìn náà. Má dáwọ́ dára wa lórí ẹ̀jẹ̀ wa yóò. Bàlá tẹ̀sí nínà Abuwalẹ̀ o. Láàṣẹ fi nínà. Mọ́yà ìyáwá o. Láàṣẹ fi nínà. Aṣùwánú o. Láàṣẹ fi nínà. Ọlọ́pẹ́ máa pa wá tó yáàkiri tó àkiri mi máa fàkàdá. Àbẹ́yàn apá rẹ̀ ò káàkiri tó tó ń bàjẹ́. Aláàbòdò yáàkiri tó àkiri mílá mi máa fàkàdá. Àbẹ́yàn lè bọ́ tó láyé èṣù bá dé apẹ́yàn náà èṣù àti kíyàn bẹ ọlọ́run lórí. Ọlọ́njọ́ wáyé pé ṣe ní kápá lórí wa o. Àmín. Ẹ rí àwọn ẹlòmíì tó ṣe kì í jágbà. Subhanallah. Wọ́n lè máa ṣe agídí wọn máa bínú kí wọ́n tún àrùn báyìí tó bá ń gbọ́ òdodo ẹ̀ṣì ní ọ̀ ìsọ́ni ti dá wọn gbà ẹ máa rò but this man kí ni problem ẹ̀ lọ́wọ́ tó ń sọ wọ́n náà wò ó tó ń ṣe kí ni yóò ní nílé but madam lọ́wọ́ tẹ̀ náà ń ṣe ọgbọ́tẹ̀ kí ni yóò lè jẹ́ sí i gbogbo ẹ̀rọ títà lẹ́nu báyìí ah ẹ̀dùn ẹ̀ padà máa kú sí rẹ̀ ní wá ó mà ṣe o ó mà ṣe èyí ni ọ̀ èyí tí ó ti wá sí lára àdáwọn kú sí níyàn kú sí níyàn. láàrin ara ah! ẹ̀rọ bá. Àánú ọlọ́run nìkan ni abẹ́ mánà ọlọ́ àánú ọlọ́run nìkan ni àkàgbọ́dọ̀ lọ́mà sọ rẹ̀ látara sísọ rẹ̀ ọlọ́run ọmọ ọmọ ajẹ́ tí ẹ̀lẹ́ lómi rọ̀ lórí ìpinnu rẹ̀ padà àbádà yí ìpinnu rẹ̀ padà ṣẹ̀sìn ọlọ́run tó dá ayé àtọ̀run. Yá ayé láti fi bí ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ tọ́lá ń kọ́ wa nínú sọ́lá tẹ̀lé fìjìrá sí. Ìdí jáde kò kẹ̀sí wọn nínú ọ̀gbọ̀n ní iná bá dọ̀gbọ̀n ní ìfún wa látàjà ìgbàgbọ́. Ọlọ́run bá tún kọ́ wa lẹ́kọ̀ọ́ ní ilé tó fún ètò tí ń kọ́ wa bọ̀ tẹ́lẹ̀. Nítorí ẹ̀já sí pé olùgbàgbọ́ òdodo lẹni tó ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Fẹ́ bó ṣe ń sọ náà ló ń lò ó, kan gbọ́ bínú. Ẹgbọ́gbọ́ ṣe ń bọ́ lọ́nà kòkògbọ́gbọ́ ni mọ́ mọ́ ti gbọ́ rí. Wọ́n tó wájú obìnrin ìyàwó olé, ìgbọ̀n wà tó tó ń pọ̀ jù lápá lára rẹ̀. Ṣó bá àwọn oríṣiríṣi èròǹgbà burúkú ẹ̀mí rẹ̀ tó wà sí ẹ̀sìn ìtúọ̀yẹ̀ tó ti bàjẹ́. Ṣé wà sí ẹ̀sìn rìmúfù Ṣé wà sí tó tí ó ti fọ̀ máa ti gbogbo àbúrò ẹ̀mí rẹ̀ ìgbéta ẹ̀gàn ìlara inú ni bí ni ìdìyànsínú ṣé wàá ṣe gbọ́ kúrò lẹ́nu ẹ̀ ṣé ti kìí ṣe kúrò mẹ́. màmá látàlẹ́ ìta ìyá ń fa orí ìtàwọn àdùn. bẹ́ẹ̀ náà ni wọ́n náà tó ọkùnrin tó gbọ́ wà sí lójoojúmọ́ ṣé wàá fi ẹ ṣiṣẹ́ lára rẹ̀ tó tún ẹ ṣe tó gbọ́n tẹ̀lé ẹ̀ kúrò àbí kàkà kó gbọ́n tẹ̀lé ẹ̀ kúrò ìrẹ̀ ní ìrẹ́ tó ń ti bẹ̀tà sí. màmá láta ló ṣe é kan aláyé rẹ̀ náà. léèrè ìtajà ń fọ́nrán fi ìjà wa àjọ. kílẹ̀ tó wà sí òṣìṣẹ́ rẹ̀. màmá láta. Ẹlẹ́sẹ̀rẹ̀ sí ẹjọ́ máa ń mú. Látàlẹ́ ìbàdà ó fọ̀n sí ìdáwà àdán. Sísà kí ló rọ́ lù ẹ́ kí ló ṣe bí ìyẹn tó kó wà tó dé. Bàbá látàlẹ́ ìbàdà ó fọ̀n sí ìdáwà àdán. Ọ̀nà tó jáàbù kí ló fẹ́ mú wálé sí tó dẹ̀ ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ní gbogbo ìgbà tó dẹ̀ ń padà. Bàbá látàlẹ́ ìbàdà ó fọ̀n sí ìdáwà àdán. Kí Allah. Tí wàá tó ṣe wá tó ṣiṣẹ́ lára rẹ̀. Wà láàzájì rọ́ọ̀kì ànákà ní ìjàmáàdì. Gbogbo bá ṣe ń jáde sọ, bá ṣe fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ. Wà láàzájì rọ́ọ̀kì ànákà ní ìjàmáàdì. Gbogbo ẹ̀rù tẹ̀ mú ìwé àti bí òkúta bọ̀rọ̀ dúdú. Wà tó bù mí má jàne ìtawà àǹtà àìjàn. Àbí bí tí ò máa jẹ́ ìtawà àìsàn àìjọ. Ọjọ́ yà lọ túbá. Wà túbù. Ọjọ́ pàtọ́wọ̀ rẹ tì. Wà túbù mi máa. Ọjọ́ pàtẹ́mí rẹ tì. Wà túbù mi máa. Ọjọ́ lọ jáwọ́. Wà túbù mi máa. Ọjọ́ lọ ṣàtúnṣe. Jẹ̀mí ìta. Wà á ń kó tí ò dá tó ń ṣe kó pátì tó dé. Wà á ń tà àìjọ. Wà tó ṣe sẹ́yìn tí wà lára ilé àti ẹni ọ̀. Wà á ń tà àìjọ. Ẹgbẹ́ ẹgbẹ́ náà wọ́n ti lọ nínú ṣe Wà á ń tà àìjọ. Wà á ń tà máa jàlẹ̀ yìí dáwà ìta àjọ. ìkànnì náà fẹ́ẹ̀sì kọ́nà nínú Ramadan wọn náà wà lórí gúrùpù kan wọ́n ti ń sẹ́ǹdì àwọn lẹ́kṣọ̀ sílẹ̀ báwọn yóò ń béèrè béèrè táwọn náà ń dáhùn bẹ́ẹ̀ tí mo láǹfààní ilé òsèǹ àti pàkódà inna lillahi wa inna ilayhi raji'un. wàtúbù ní májà ní ìdáwà àǹtà àìjọ. àfẹ́sì tó ń sílọ̀ tó ń sàmì ọ̀sọ́ sọlọ̀ wọ́n sì ṣe èyí tí báwọn lè ní yìí wọ́n sì sẹ́ǹdì ọ̀rọ̀ ọlọ́run sáwọn èèyàn wọ́n sì wọ́ọ̀sì ìdáwọn náà sẹ́ǹdì wọ́n sì dáńdẹ́kọ̀ọ́ fáwọn èèyàn tí wọ́n lágbọ́ ò ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà rẹ̀ tẹ̀tẹ̀ ọmọ yọ ọ̀nà náà ẹ̀nà àwọn fẹ́ẹ̀sì ọ̀nà ọ̀pọ̀ ní kò pè ní jẹta oríṣiríṣi àwọn èèyàn lọ àwọn táwọn ẹ̀kọ́ sábà mọ̀ nìyẹn. wàdúgbò mi máa jàǹdà táwa tàkà yọ. ìgbà tó wà láyé ló lè tètè dì nítorí gbogbo àwọn èrò burúkú wà lẹ́yìn rẹ̀. wà á ń bẹ̀rẹ̀ wà lẹ́yìn rẹ̀. Jẹ́kí ni ẹ mọ́. Wà kún mọ́ta náà wà kún mọ́ta náà di ọmọ ìlà ẹ̀rọ kan dé. Jẹ́ni tó dáwọ́ kúrò ní gbogbo àwọn èròjèrò lọ́kọ̀ọ́kọ́ lókù. Di ọmọ ìlà ẹ̀rọ kan dé. Eré ní ìṣẹ́ náà tó yẹ wá sí. Ẹ̀kọ́ kan tó lè tọ́lọ̀ tó fẹ́ kọ́ wa nínú ayẹ̀ ìlú. Yá ayú alẹ́bí iná náà mọ̀nà. Pé ìyá àtẹ yíká ń jọ́ sí mọ́lọ̀. Ìgbésẹ̀ ní bú. Ìtàn sọ Tó fi náà ni wá. Àfi wá. Kọ́lọ̀ kó wá jọ kó fi ìmọ̀ kó máa ti túmọ̀ pa àti sọ̀rọ̀ wa mọ́ àti sọ̀pọ̀ àti dídí àrọ̀jà mùmínún àti dídí àrọ̀jà mùsùlùmí náà kọlọ̀kó jọ kótó wá ní mùsùlùmí náà. ṣùgbọ́n ní ìjáàbù tọ́lọ̀ ń fi pa àwọn aṣíwájú wa tàná ọ̀rọ̀ tó ń sọ fún wọn ń sọ fáwa náà. Yàrá lẹ́bí náà màlú. Ìjẹ́jẹ́bù kẹfìrọ̀ nínú gbọ́nì. Ọlọ́run ní ẹ̀jìnà sí àwọn oríṣiríṣi àwọn apá kan àbájẹ máa ń dá. Kẹfìrọ̀. ọgọọrọ àwọn àbá tẹ máa ń dá kẹ máa rorò kiri kẹ máa dábàá kábà kẹ máa rí ìyàkẹ́ tí máa bẹ̀rẹ̀ sí oríṣiríṣi pa rẹ̀ ẹ má sábà di òun náà ni àìtẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tó wà níbẹ̀ rẹ̀ nínú ayé àìṣe bí jẹ́ àkùnfà tuntun bẹ̀ náà báyìí. bàtà lọ. báwo ni wọ́n bá sọ̀rọ̀ fún iná èèyàn sì wádìí kẹ́ máa kẹ́ tí a bá ti bẹ̀rẹ̀ sí ro èrò kéro èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀kúsọ̀ tí a bá ti bẹ̀rẹ̀ sí sọ̀kúsọ̀ èèyàn bẹ̀rẹ̀ sí ṣiṣekúṣe èèyàn náà máa máa fẹ́ẹ̀dì tí ò rí nípa ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ máa fẹ́ẹ̀dì rẹ̀ fara yìí. ìtẹ́ni bó kẹsí rọ mìíràn sọ. ìtẹ́ni bó kẹsí rọ mìíràn bọ́ ní nàbà bọ̀ ní ìfimú. ọlọ́ni Ọlọ́ni ẹ̀ṣẹ̀ ni ó. Ẹ̀ṣẹ̀ ni ó. Ẹ̀ṣìnà sí ò. Ẹ̀ṣẹ̀ rèrè sọ̀rọ̀ nípa ọmọ ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ ò. Yéjì àbákábà nípa rẹ̀ ò. Ìnàbájọ́ ọ̀gbọ́n ní ìfúgbọ́ máa lọ tara bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kó máa máa fi ẹgbà máa ṣe ní ọgbẹ̀rẹ̀ àti àmà. Ibi tẹ́lẹ̀ bó kẹ̀sí ràmìnà fánì nàbàdà fánì ìsìnmọ́ wọn. Wọ́n máa tàjẹ̀ sọ́sùn. Wọ́n láà tàjẹ̀ sọ́sùn. Wọ́n láà ẹyẹ tí mo fílẹ̀ nípa ara yín. Wọ́n láà tàjẹ̀ sọ́sùn. Àtọ́kùnrin ọmọ làkejì rẹ̀. Wọ́n láà tàjẹ̀ sọ́sùn. Ọlọ́ tẹ̀sí ń ṣe gan-an. Wọ́n láà tàjẹ̀ sọ́sùn. gẹ̀ẹ́sì, Wọ̀lá ajájá ìdọ̀tó. Má fi mú sílẹ̀ nípa ọmọ ẹ̀rí ẹgbẹ́ rẹ̀. Má ṣe àti ẹsẹ̀ ní àti ẹsẹ̀. Àwọn ìfọ̀lọ̀fọ̀lá ní ọ̀rọ̀ tó máa ń pè é sí lájà sí. Pẹ̀lú ọlá ń ní àníbi bá tó bá dágbọ́n kẹ́kí tó ń lọ lórí dágbọ́n jí ọ̀rọ̀ ọgbọ́n. Ó ní wá òjò rọ náà ni wọ́n máa rọ sí sí eléyìí ìgbà ìyá. Wọ̀lá ajájá ìsàzú. Ìyàwó ọkọ rẹ̀ àti ìyàwó mi bá jọ ń sọ̀rọ̀ nínú àwọn ìyàwó ọkọ àwọn alẹ́ tí mọ́ ilẹ̀kùn àwọn adájọ́ fi ti kọ́kì ni wọ́n kọ́. wọ́n láàájá ṣàṣù. náà níbi bá ń sọ̀rọ̀ bóyá ni wọ́n sábà Wàlá àtàjàsàkù. Wàlá àtàjàsàkù. Ọtí ta ni wọ́n yàn tún mánéjà rẹ̀ pé kó máa èso ti ara wọn fún ẹ kó má jẹ́ kó mọ bó ń ṣe tó bó ń ṣe mọ. Mo ṣàtún sọ tó fún ẹ náà mo ṣàtún béèrè ẹlòmíì yí àyàfi àdéhùn pé tí wàá ti ẹ̀dá mi dúró báyìí. A fọ ọ̀dọ̀ ẹ lọ́pọ̀lọ́ báyìí. A fẹ́ mọ gbogbo ti ti tẹ̀sẹ̀ bó ṣe tó bó ṣe mọ ibi tó ti ń bọ̀ ibi tó ń tà ibi tó ti ń rówó bó ṣe ń tọ́ bó ṣe ń ṣe gan-an. Bọ̀dé ó lè jẹ́ pé bọ̀dé òtútù yín bísínẹ́sì ní agbọ́dọ̀ kí àgbọ̀nà máa ọlọ́run ẹ̀ sí àwọn àbákábà. ìzánú ọ̀tẹ̀jẹ́ tuntun. bákan náà títí sí ìsọpinpin. àwa náà fara ara wa káwa náà jìnnà sí ìkórè. káwọn náà jìnà sí sọ́lẹ̀ máa fi sọ̀sẹ́ẹ̀tì wà. Àfìsàn bí àwọn ẹ̀dẹ́yàn láyé ni pé tí nǹkan bá rú lójú, á bẹ̀rẹ̀ sí rèrò tèrò. Ìwọ náà rìn tó máa máyà kan máa rèrò tèrò nípa rẹ̀. Àlọ́fẹ́ lọ ṣáàjì fóònù ibi tó ti ń ta tẹ́tẹ́ ní wá ń gbà ilé tẹ́tẹ́. Ibi tó ti ta fóònù ti ń àwọn ẹmọ tó ń tó kò ṣe ń bẹ̀ àbí pẹ̀lú ṣùgbọ́n olùdí bá pẹ̀lú nìkan tí ọ̀rọ̀ ṣe ń lè tẹ́tẹ́ ẹ̀tọ́ mẹ́lẹ̀ wà ní fóònù ní mọ́lọ́ ṣáàjì lọ́wọ́ tó kò sí ilé tẹ́tẹ́ ìwọ́n náà ti fi àyè fún ọrọ̀ èrò kéré òkúta rẹ̀ ti bí lẹ̀ àbí sísà àwọn ọ̀rẹ́ tí wọ́n bá ṣe ìwọ̀n bá rẹ̀ rẹ̀ ṣe àfọwọ́rẹ́ alákìísà àfọwọ́rẹ́ aṣẹ́wó aṣá àwọn ọmọ ìhànà ọmọ oníwọ̀kúwọ̀ àwọn ọ̀rẹ́ tó ń gbórí wọ́n náà ti pààyẹ kọ́ máa fojú kó lúwù ẹlẹ̀ pé arẹ́lẹ̀dẹ́ látọ̀ wọn náà ṣe irúgbọdọ̀ wọn sí ẹ̀sán wọ́n náà má sílẹ̀ fún kọ́ máa sọ̀sẹ́ẹ̀tì ẹ̀ kalẹ̀ kí wọ́n àtọ́bìnrin lóbìnrin kì í ṣìyàwó rẹ̀ jọ wọ́n wà ní mọ́tò ọjọ́ wa lọ tó kó sílẹ̀ kan àwọn èèyàn kọjá lọ́kọjọ́ wa wá rí àbíkọ́ ọ̀la kó jẹ́ káwọn èèyàn mọ̀ pé àbúrò mi ni ọ̀hún ọjọ́ tá a fẹ́ lè sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ń fi ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ lọ Àwọn méjì kan máa ń rìn kọjá lọ wọ́n ṣe rí òṣìṣẹ́ ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run bátà tó rẹ̀ dúró ẹjọ́ lọ ẹ̀rẹ́ ìjẹ́ ìjọ lágbájá ọmọ lágbájá ni wọ́n sì lọ ìṣẹ́ sáà ní màmá lọ pé kókó bèbè lẹ́nu pé ànábì náà ọ̀dọ̀dà ó ń ṣe ọmọ ṣètò nílé ìgbésí mọ́ lẹ́nu má sílẹ̀ fún lẹ̀ fún ṣe náà sísà nínú èèyàn wo ló ń bá ṣe irú ta ló ń pè é yìí sísà ní ti pàṣọ́ọ̀lù wo gbogbo náà mẹ́sẹ̀jì ti pàṣọ́ọ̀lù ẹ̀ WhatsApp ó ti pàṣọ́ọ̀lù ẹ̀ WhatsApp ó ti pàṣọ́ọ̀lù ẹ̀ everything ó ti pàṣọ́ọ̀lù ẹ̀ kọ̀ máa bá ẹ kó ìrẹ́lẹ́ tó bá kú nìyí ọmọ abẹ́rẹ́ sí ní fóònù tí wọ́n fẹ́ ọ̀nà ọ̀sẹ̀ rẹ̀ tó káwọn tí wàhálà. wọ́n náà ti ṣí ilẹ̀ fún táwọn ọmọ rẹ̀ lè kúrò nípa ẹ̀ fi ṣí ilẹ̀. wọ́n yẹn ti tẹ̀lé ní ìgboro tí ìyàwó rẹ̀ ọmọ pásọ̀dì rẹ̀ ọkọ rẹ̀ ní ọmọ pásọ̀dì rẹ̀. kí ṣe ìjẹ̀lẹ̀ ṣe ìjẹ̀bọ̀ ni. á náà láti máa ti wọlé bá ti bìlí tiẹ̀ ìgbà kọ́mọ̀ tó bọ̀ dára gbára lẹ́sẹ̀ ń yẹ. ọ̀wọ́n náà ti sílẹ̀ kọ́ máa sọ fẹ́ jẹ́ kalẹ̀ ìwọ gan kan ló sílẹ̀ aláàbìsàn wò ní ẹ. àbí ká kíyè sára báwo ni wọ́n náà ṣe ń ṣe. wọ́n náà tẹ̀lé sásù. wọ́n náà tẹ̀lé sásù. eré náà ní ìṣẹ̀lẹ̀ nígbà tán ní wọn látọ̀jọ́ sọ̀tún ẹ náà máa tọpinpin ara yín àwọn ọ̀sẹ̀lẹ̀ ló yẹ kọ́ yẹ kó ṣe ti wọn ní káwọn sọ tó bí ìbájá tó fi ṣe ti wọn lé lẹ́yìn ìjọba gbélé wọn lọ́wọ́ ọmọ fúláhà eléyìí tó lágbára ọwọ́ ní kí ọ̀sẹ̀lẹ̀ ló yẹ lọ máa fi mú sílẹ̀ nípa èèyàn kan eléyìí tí wọ́n kẹ́fẹ́ pé kó lò pàtì èèyàn eléyìí tí wọ́n kẹ́fẹ́ pé ó ń kidnap ilé tí wọ́n kẹ́sí pé wọ́n láti ti pọ̀ pẹ̀lú àwọn Boko Haram information tí wọ́n á dọ́dọ̀ ìjọba wọ́n fẹ́ẹ̀sì àwọn DSS wọ́n fẹ́ẹ̀sì ní ọlọ́pàá wọ́n fẹ́ẹ̀sì àwọn ọlọ́pàá ẹ̀ máa lọ dúró sílẹ̀ nípa àtìláyé. yóò ṣe náà ní ẹ̀rọ ṣe yẹn láti fi ṣètò àwọn òkú àwọn ọ̀rẹ́ orí gbogbo lóògùn láti ẹ̀jẹ̀ sàfihàn. الأمور المخالفة للصبر كيف شرع الله ذلك Porque àwọn kan ní ìkan lórí tó kọ́kà nínú ẹ̀sìn wa ẹni tí a wà lóṣù ọ̀làrin jẹ́ ìmọ̀sọ́rẹ́ lọ́sẹ̀kọ̀ pẹ̀lú wa. Òṣèlú wa, òwò tó máa ń ṣe àkópa fún ìyànjú ìlú.

ولا تجسسي ولا يغتب بعضكم بعضا ما يغتب ولا يغتب بعض بعدكم بعضا فاتقوا الله إن الله تواب رحيم Ìyẹn gbọ́dọ̀ fún gbójú ara rẹ̀ èèyàn bá lè fi owó ní kọ́ńtẹ̀, àìsíyà, ọ̀rẹ́ yìí, àà, هو عند الله عظيم Ẹ̀wọ̀n wá lẹ́yẹ̀ ẹ̀sọ́ inú rẹ̀ tó tọ́ sí èso ti ẹ̀sọ́ wà ní ọ̀rẹ̀ ìpápá àti gbogbo bá sọ ẹ̀yẹ lẹ́yìn àwọn. Ọ̀rọ̀ ọ̀rẹ́ wà lọ́mọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ ìrẹ̀lẹ́ ọ̀rọ̀ náà lórí wọn ọ̀nà ńlá ni káwọn كل لحم أخيه ميتا فكرهتموه أيحب أحدكم

Fọ́kẹ̀rẹ̀ ìjọmọ́. Fọ́kẹ̀rẹ̀ ìjọmọ́. Wájẹ́kùn lọ́wọ́. Wájẹ́kùn lọ́wọ́. Wájẹ́kùn lọ́wọ́. Wájẹ́kùn lọ́wọ́. الله Ọ̀yọ́ni àtàrò. Ọ̀yọ́ni àtàrò. Àwọn sàrà ni àdáhùn. Ìṣàrà ni àdáhùn. وعلم ورحمة بالضبط وعلم بلا احتاج على إذن الله عن مولانا وكما تعالى تعالى بعد الأبواب الضرورة تعالى عن المسكة بالتأثير وفعلا عن كثير عن المسكة عن المسكة نعوذ بالله من شر الحاسد Ẹ̀yìn ọmọ tí ọ̀dí, èrò gbà ń gbà ara wọn, èrò kí ó ń lọ́pọ̀lọ́wọ́.

النبي صلى الله عليه وسلم يقصر شعبان رمضان النبي صلى الله عليه وسلم يقصر رمضان إلى سياسته بقي أحضره إلى نساء القيم وهو النبي صلى الله عليه وسلم أمره تعالى في ثلاثة فبراير أمر الله بكر وقوة وبيع ونعم أبنو بيوري وبيع وبيع وبيع وبيع وبيع وبيع وبيع وبيع وبيع